àwa dúpẹ́ o ọmọ ẹ̀mí mímọ́ ó ṣe tìrẹ ni ògo àwa dúpẹ́ o bàbá ọpẹ́ yẹ o ọlọ́run wa ẹ̀mí mímọ́ ó ṣe tìrẹ ni ògo àwa dúpẹ́ o bàbá àwa dúpẹ́ o ọmọ ẹ̀mí mímọ́ ó ṣe tìrẹ ni ògo ògo ni fún ọlọ́run ní òkè ọ̀run mo sì tún wí pé ògo ni fún olódùmarè ọba ńlá tí ṣohun ńlá alátìlẹ́yìn wa agbára wa ààbò wa ìpèsè wa ìrànlọ́wọ́ wa ojúrere wa ìgbéníjà wa a gbé ọ̀gá nítorí o ṣeun nítorí tí àánú rẹ̀ dúró láéláé olórin yẹn ló wí pé láti January wá o mo yìn Olúwa láti January wá o mo yìn Olúwa ọ̀pọ̀ ẹlẹgbẹ́ mi dà mo wá wọn mi ò rí wọn mọ́ láti January wá o. Mo yin Olúwa fún ìdásí rẹ̀ lórí ayé wa, lórí ilé wa, lórí ọmọ lọ́nà wa gbogbo. A gbé Ọlọ́run ga nítorí tí ó ṣeun, nítorí tí àánú rẹ̀ dúró láéláé. Ìwé mímọ́ wípé bí kò ṣe pé Olúwa bá ń pa ìlú mọ́, olùṣọ́ ń jí lásán. A gbé fún ìpamọ́ rẹ̀. Ọlọ́run tí ò jẹ́ á ṣi ọkọ̀ wọ̀, tí ò jẹ́ rí bí ọlọ́run tí òjì adẹni àgbégbìn ọlọ́run tí òjì adẹrù àrùká àgbéga àgbéga nítorí tó ṣeun àdá ògo padà sọ́dọ̀ ẹni tó ní fún ààbò rẹ̀ lórí ayé wa fún ohun gbogbo tó jẹ́ lórí ayé wa fún ìpèsè rẹ̀ fún àtìlẹ́yìn rẹ̀ lórúkọ Jésù Kristi ilẹ̀kùn àánú Ọlọ́run kò ní tì mọ́ wa ilẹ̀kùn orí ọ̀fẹ́ rẹ̀ kò ní tì bí ojúmọ́ ti ń mọ́ orí ọ̀fẹ́ ọlọ́run yóò máa pọ̀ sí láyé wa mo súre fún ọ nínú ìrìn àjò ọ̀sẹ̀ yìí bí ọdún yìí ti ń lọ sópin ààbò ńlá tí ewu òpin ọdún kò lè wu lórúkọ jésù ẹ̀mí mímọ́ kó dáàbò bò ọ́ ẹ̀mí mímọ́ kó dáàbò rẹ̀ bò ọ́ lórúkọ jésù kúrò lọ́wọ́ àwọn aláìláàánú ẹ̀jẹ̀ kúrò lọ́wọ́ àwọn ọlọ́pàá òkùnkùn tó jú oorun kúrò lọ́wọ́ sátani àtọmọ ogun rẹ̀ kúrò lọ́wọ́ àwọn agbéniṣòwò ààbò ńlá ààbò ńlá bíbélì sọ fún wa wípé ní tó jókòó níbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo ni yóò máa gbé ní abẹ́ òjìji olódùmarè lórúkọ jésù kristi ti násárẹ́tì bí o ti ń gbọ́ àdúrà yìí lọ́wọ́lọ́wọ́ ìfòróróyàn agbára ọlọ́run ààbò tó dájú kúrò lọ́wọ́ ewu ayé gbogbo lórúkọ jésù kó wọnú ayé rẹ lọ kó wọnú ayé rẹ lọ ògo ni fún orúkọ olúwa ọ̀sẹ̀ yìí ò ní jẹ́ kúrò ibi ò ní bá ọ agbára tó tó rìnrìn àjò agbára ńlá ọlọ́run ìwà láàyè ọlọ́run tẹ́sù àtọmọ ogun rẹ̀ ò lè dojúkọ lórúkọ jésù kó wọnú ayé rẹ lọ ọ̀sẹ̀ títún yìí ò ní jẹ́ kúrò ibi ò ní bá ọ ogun ayé ò ní borí ẹ ogun èṣù ní borí ẹ àwọn nǹkan tó o rò kò ní bèè tó ń rò jẹ́ lórúkọ jésù nínú ọ̀sẹ̀ yìí wàá rí àtìlẹ́yìn ọlọ́run owó agbára tó tó ṣílẹ̀kùn ọ̀sẹ̀ tuntun yìí lórúkọ jésù olùgbàlà yóò ṣílẹ̀kùn ire fún ọ yóò ṣílẹ̀kùn ojúrere yóò ṣílẹ̀kùn àánú yóò ṣílẹ̀kùn ìrànlọ́wọ́ yóò ṣílẹ̀kùn ààbò lórúkọ jésù olùgbàlà ohun rere gbogbo tí ayé rẹ nílò tí ọkàn rẹ ń fẹ́ lórúkọ jésù kristi ti násárẹ́tì ọwọ́ ìyanu ọlọ́run ọwọ́ agbára ọlọ́run lórúkọ jésù yóò ṣílẹ̀kùn náà fún ọ nínú ọ̀sẹ̀ yìí ò pàdánù ò ní kábàámọ̀ ò ìbùkún ni fún ọ nígbà tó bá ń jáde ìbùkún ni fún ọ nígbà tó bá ń wọlé ìbùkún ni fún gbogbo tí í ṣe tirẹ̀ lórúkọ jésù gbogbo ogunkógun tó bá dìde sí ọ ọlọ́run yóò dìgbòlú yóò sì lọ́ lúlú ogun ayé ò borí rẹ̀ wà láàyè ọlọ́run yóò ṣe tiẹ̀ yọrí wà á gbọ́ mo wí nínú ẹni tó ní ayé àti ọ̀run lórúkọ jésù kristi ti násárẹ́tì ohun gbogbo tá a fi ń bá ìṣẹ̀dá rẹ̀ jagun ẹ̀mí mímọ́ gbé wọn mì bí ejò Mósè ti gbé ejò alálùpàyídà mì gbogbo tá a fi ń bá ìṣẹ̀dá rẹ̀ jagun tí ò fún ọ ní ayọ̀ pípé ẹ̀mí mímọ́ gbé mi láàárọ̀ yìí lórúkọ jésù ó ní mo gbàdúrà fún ọ olóore ńlá kan olóore kan ṣoṣo olóore àyànmọ́ ayé rẹ ẹ̀mí mímọ́ kó gbé dìde sí ọ gbogbo ohun tó ń wò bí ìṣòro kí ilẹ̀kùn ọdún yìí kó tó tì lórúkọ Jésù kó di àwátì gbogbo ohun tó ń wò bí ẹ̀gàn kí ilẹ̀kùn ọdún yìí kó tó tì lórúkọ Jésù kó di ògo mo fọ̀ wọ́n jáde ní kùtùkùtù òwúrọ̀ lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì ni mo wí nípa tiẹ̀ ẹ̀gàn ayé rẹ kò di ògo ẹ̀gàn ayé rẹ di ògo ẹrù ayé rẹ ẹni tó ní ọ tó láyé tó ní ẹ̀kún rẹ kò gbí ẹrù náà gbogbo òkúta wúwo nínú ẹrù rẹ ọwọ́ ọlọ́run ó yá kó gbé wọn sọnù gbogbo òkúta wúwo táyé dì tí ò fún ọ láyọ̀ nílé ọkọ níbi iṣẹ́ rẹ lórí okòwò rẹ lórí bísínẹ́sì ẹ gbogbo ẹrù wúwo gbogbo ọwọ́ ayé gbogbo ọwọ́ òkùnkùn ẹrù òkùtà ẹrù gbèsè àìlóró lóore àìláyọ̀ gbogbo ẹrù òkùnkùn gbogbo èyí tá a dì mẹ́rù fún ọ tó mú nira láti gbé lórúkọ Jésù olùgbàlà ọwọ́ Ọlọ́run kó gbẹ́rù fẹ́ ayé rẹ̀ á nísinmi ọkàn rẹ̀ á balẹ̀ ògo ni fún Ọlọ́run ògo ni fún Ọlọ́run wa lórúkọ Jésù ni mo wí ibi gbogbo tí ẹ̀tọ́ rẹ̀ bọ́ há sí ìwà láàyè ọlọ́run kó gbẹ ẹ̀tọ́ rẹ̀ fún ọ ìwà láàyè ọlọ́run kó gbẹ ẹ̀tọ́ rẹ̀ fún ọ títóbi ńlá ọlọ́run kó gbẹ ẹ̀tọ́ rẹ̀ fún ọ lórúkọ jésù ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ ọkùnrin lọ́wọ́ obìnrin lọ́wọ́ ọmọdé níbi iṣẹ́ rẹ̀ lọ́wọ́ ìjọba níbi gbogbo tí ẹ̀tọ́ rẹ̀ wà títóbi agbára ńlá ọlọ́run ó yá kó gbà ọ lọ́wọ́ ògo ni fún ọlọ́run wa mo wí nípa tiẹ̀ bó ti rí àmì ṣe lórúkọ jésù olùgbàlà tó dẹ̀ ṣe àwọn àdúrà yìí lórúkọ Jésù bí ọdún yìí ti ń lọ sópin ẹ̀mí rí òní bọ́dọ́pin ẹni tó ní ọ tó láyé tó ní ẹkún rẹ̀ yóò jà fún ọ lórí ọmọ yóò jà fún ọ níbi iṣẹ́ rẹ̀ yóò jà fún ọ lọ́nà rẹ̀ gbogbo yóò jà fún ọ níbi a ti ń dáná ogun lórí rẹ̀ lórí mi tá ò lè dé tá ò tí ẹ mọ̀ ẹni tó ní ayé àti ọ̀run lórúkọ Jésù olùgbàlà yóò jà fún wa lórúkọ Jésù yóò gbèjà rẹ̀ jà ogun ayé òní borí ẹ ogun èṣù borí ẹ aláàbí ìran ibi àrokò burúkú tẹ̀mí òkùnkùn pa nípa tiẹ̀ lórúkọ Jésù ẹ̀mí mímọ́ yí i dànù ìwàláyé Ọlọ́run yí i dànù ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ ògo ni fún orúkọ mímọ́ rẹ̀ ọ̀sẹ̀ yìí yóò san fún rere ọ̀sẹ̀ yìí yóò san fún rere ọ̀sẹ̀ yìí yóò san fún rere wàá kéré Ọlọ́run wàá jèrè àdúrà ògo ni fún orúkọ Olúwa ògo ni fún orúkọ Olúwa mo bá ọ sọ̀rọ̀ ní ọ̀sẹ̀ tó kọjá pé ahọ́n rẹ máa fi sọ rere ètè rẹ jẹ kó máa yin Ọlọ́run kó máa gbé Ọlọ́run ga má fi sọ búburú lórí ọmọ lórí ọkọ lórí àyà sí ara rẹ má fi ẹnu rẹ sọ ibi má fi ẹnu rẹ sọ ibi oró ń bẹ nínú ahọ́n bẹ́ẹ̀nìyàn bá lò lọ́nà òdì ó mú ohun tìǹà bọ̀pọ̀ ayé ènìyàn ó mú ìparun wọnú ayé ènìyàn ó mú ìkorò wọnú ayé ènìyàn nípa bẹ́ẹ̀ máa lo ẹnu rẹ máa lo ahọ́n rẹ máa lò lọ́nà tó dára nínú ìwé númérì orí kẹrìnlá ẹsẹ̀ kejìdínlọ́gbọ̀n olúwa jehova wí ń bẹ̀ yìí pé ó ní bí òun ti wà nítòótọ́ bí àwọn ènìyàn ti wí ní etí òun olúwa ó ní bẹ́ẹ̀ ni òun olúwa yóò ṣe ó ní bí òun ti wà ní tòótọ́ bí àwọn ènìyàn yìí ti wí bí ẹnu wọn ti sọ ní etí òun olúwa ó ní bẹ́ẹ̀ ni òun olúwa yóò ṣe nítorí náà mo bẹ̀ ọ́ arákùnrin àti arábìnrin mọ bó o bá ti ń jí ní kùtùkùtù mọ sọ rere nípa tara rẹ mọ wí rere mọ fi ẹnu rẹ sọ rere mọ sọ sáyé àwọn ọmọ rẹ mọ sọ sáyé aya rẹ mọ sọ sáyé ọkọ rẹ ìbànújẹ́ ayé yóò sì jìnnà sí ọ ìkorò ayé yóò jìnnà sí ọ ohun rere gbogbo tó wí òní ọlọ́run yóò sì wá sí ìmúṣẹ lórúkọ jésù òní pasán ohun rere òní pòfo ohun rere òní pàdánù ohun rere ẹ kò dẹ̀ rí wípé òun gbàdúrà ní gbogbo ìgbà òun gbàdúrà rẹ ní gbogbo ìgbà nítorí àdúrà ó máa mú kéèyàn rí ojú rere ọlọ́run máa fi ẹnu rẹ sọ rere kó dẹ̀ máa gbàdúrà ẹ nínú ìwé first john first john chapter five verse fourteen ó ní èyí sì ni ìgboyà tí àwa ní níwájú rẹ̀ pé bí àwa bá béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ òun gbọ́ tiwa bí a bá lè fi ẹnu wa béèrè tá a béèrè ohunkóhun gẹ́gẹ́ bí ìfẹ́ rẹ̀ òun gbọ́ tiwa ìyẹn nínú ìwé Jòhánù kínní orí karùnún ẹsẹ̀ ìkẹrìnlá so mo bẹ̀ ọ́ má jẹ́ kí ó rú ọ́ lójú láti lè máa béèrè ní gbogbo ìgbà ohunkóhun tó o bá sì béèrè pẹ̀lú ìgbàgbọ́ yóò fi fún ọ mo wí bí o ti ń béèrè ní rere lórúkọ Jésù ọ̀run ìyanu rẹ yóò ṣe ọ̀run gbígbà àdúrà ọ̀run àgbéṣe àti àfọ̀ṣẹ́ látọ̀dọ̀ Olódùmarè lórúkọ Jésù yóò yọ̀ǹda rẹ fún ọ gbogbo àwọn àdúrà wọ̀nyí kò ní lọ lásán lórí rẹ àdúrà wa ikọ̀ Ọlọ́run kò ní lọ lásán lórí rẹ lórúkọ Jésù ọkàn rẹ ó balẹ̀ wàá rí ojú rere Ọlọ́run ọlọ́run wàá rí àánú gbà ògo ni fún orúkọ olúwa lẹ́yìn náà ará mo gbàgbé ọjọ́ àjọjọ́ ìrètí wa ìwọ̀nà wa fún ìpadàbọ̀ jésù kristi lẹ́ẹ̀kejì àkókò wa sí ìmúṣẹ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àyànfẹ́ ẹ jẹ́ ká máa múra sílẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àkókò jésù ti kà lára rẹ̀ wípé bó ní bí baálé ilé bá mọ ìgbà tí olè yóò wọlé wá dídé rẹ̀ yóò dàbí olè lóru ni ó ní kò ní lè sùn ọ̀nà ni yóò máa sọ ẹ̀ kò sí ẹ̀dá tó mọ oṣù tó mọ ọdún tó mọ oṣù tó mọ ọ̀sẹ̀ tó mọ ọjọ́ tó mọ wákàtí náà tí ọmọ ènìyàn yóò dé ìdí ni tó fi ní ká máa wà ní ìmúrasílẹ̀ ní gbogbo ìgbà ní gbogbo àkókò bí èmi àti ẹ bá ti ń ṣe bẹ́ẹ̀ a ó bá Jésù jọba ilé ológo a ò ní kùnà rẹ̀ mo fẹ́ kó o pín àdúrà yìí fún gbogbo àwọn ènìyàn àwọn olóore rẹ àwọn tó jẹ́ tiẹ̀ àwọn tó wà nínú kọ́ńtàtì ẹ bẹ́ẹ̀ sì ti ń gbọ́ ìkorò ayé ó di èèwọ̀ fún yín ìdààmú ayé ó di èèwọ̀ fún yín ìbànújẹ́ ayé ó di èèwọ̀ fún yín àlàáfíà ló fi sọdún àlàáfíà ló fi la ọdún já ẹ̀mí rí òní bọ́dún pin ẹsẹ̀ abánisọ̀kọ̀ kò ní wọnú ilé rẹ lópin ọdún yìí àlàáfíà ló fún Jésù Olúwa wa.